على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه وسلم فالسلام عليكم ورحمة الله وبركاته هذا وكف الله الله أشهد صلاة فانا محمد صلى الله عليه وسلم أتوجبني ní ọ̀dọ̀ ọlọ́ọ̀bá الله ẹni tí ó wò nínú àánú rẹ̀ a tún kí ẹnìkọ̀ọ̀kan wa káàbọ̀ sí orí ètò yín ètò wa ètò albayan watibian ilé tí ó máa ń dé sí tígbọ́ ẹnìkọ̀ọ̀kan wa ní gbogbo ọjọ́ jímọ̀ nígbà tí aago mẹ́ta tó máa ń kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún àkọ́tún ètò náà ló tún ti dé sí tígbọ́ wa ní èní báyìí gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin àǹtí wa tẹ́ wà nílé ẹ jẹ́ ká tún farabalẹ̀ ká tún jọ gbọ́ ètò náà ilé tí ó máa ń wá láti ẹnu àwọn fadilatu sheikh al-ustaz al-imam abdulhakim abdulrahim al-kutubi ẹ̀ntọ́ ọlọ́ba Allah subhanahu wa ta'ala tó fi ṣe olùdarí àti olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ markaz ansarus sunnatul islami ilé tí ó fi kalẹ̀ sí ìlú ọlọ́gbọ̀n àbí ọlọ́ba Allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ kọmásọ́lá ìjẹ́kárí wọn pẹ́ ní orí dáadáa ètò náà tún bẹ̀rẹ̀ ní pẹ̀rẹ̀ ọba ẹjẹ́ká farabalẹ̀ dáadáa láti gbọ́ ètò náà fàlìyàn tafadọ́lù mashkura الحمد لله رب العالمين <clears throat> وأفضل الصلاة وأتم تسليم على المبعوث رحمة للعالمين محمد بن عبد الله وآله ومن والاه وتبع هداه إلى يوم نلقاه وبعد لن يدوب الله أشي الصلاة فوق النبوة محمد صلى الله عليه وسلم ládàá àsàlátù náà kó bá àwọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n bá tẹ̀lé lánàá òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam títí yóò fi máa di ọjọ́ ìgbéǹde alqiyama àlẹ́yìnà àti gbogbo àwọn ìyá wa àti àwọn bàbá wa tí wọ́n ń gbọ́ wa ń lé àti gbogbo àwọn àlùfáà wa náà àti gbogbo àwọn àǹtí wa tí òun wà yìí ń dọ́dọ̀ wọn látòrí rédíò one oh three dot five fm àmbẹ́lọ́wọ́n bá wa subhanahu wa ta'ala àkójọ wa tá a jọ ń pàdé ara wa ní gbogbo ọjọ́ jímọ̀jímọ̀ báyìí ọlọ́ndàkùnmọ́sá àgbálẹ́sẹ̀ lọ́wọ́ wa. Àmín kí tí ó jọ tọlọ́run káníyàn ó jẹ́ tọlọ́run májẹ̀mú kan gbòógì ní tọlọ́run fi máa ń tẹ́wọ́ gbaṣẹ́ àníyàn wa ọlọ́mọṣáàjì ó jọ tiẹ̀ àníyàn wa lọ́mọṣẹ́ àti oúnjẹ torí tọ́lọ́run gbogbo àwọn amradul qulub àwọn àìsàn ọkàn tí máa ń bà níyàn jẹ́ bí ká máa ṣe kárí mi ni ká jọrẹ ní lójú ní ọlọ́ndàkùn máa fi ṣàdánwò fún wa o àtàwọn tá a máa sọ àti gbogbo jàmá náà tí ó máa gbọ́ wa ọlọ́ndàkùn máa ṣe àṣọ ẹni kọ̀ọ̀kan wa bákan náà àṣàdúrà fún àwọn tí wọ́n ń ṣe ìgbọ̀wọ́ ètò yìí ọlọ́ndàkùn máa ṣe àṣọ wọn lẹ́sàn-án lórí ọ̀nà wo ọ̀nà ra ọ̀nà àwọn àmà wọn àmọ́ gbogbo wọn ẹnìkan pẹ́lú náà la fojú kan dúró láàrin wọn ọlọ́dà fún mọ́ṣáláà wọn sanwó lẹ́sùn lórí. ètò yìí wọn náà ní ètò albayan wa tibiyan agbọ́nrin bí a wá ń sọ̀rọ̀ lé lórí láti ọ̀sẹ̀ tó kọjá òní pé kíni ń jẹ́ sunna àti ṣe episode one èyí ni ó máa jẹ́ episode two tí ó máa continue bẹ́ẹ̀ tíjọ́ tó lọ́n bá látò bọ́ sí ìgbà agbọ́nrin mi. ibi àwa ti dúró lọ́sẹ̀ tó kọjá ni pé ṣé dandan ni ká tẹ̀lé sunna ni àti wá fèsì ìṣẹ́wọ́n ni pé dandan ni sunna o dandan ni kí la pé dandan ni sunna dandan sì ni ká tẹ̀lé sunna dandan òsì ní ká ṣe sunna. tọ́ níbi àwọn alọ́lé mi gangan ni pé èyí ṣe tó fi jẹ́ dandan. èyí ṣe tí sunna fi jẹ́ dandan. kí ló dé tó fi jẹ́ pé dandan ní sunna tá a fi gbọ́dọ̀ má ṣe é ìdí méjìlá ṣàlàyé <clears throat> ìdí àkọ́kọ́ nítorí ẹni tá a máa ṣàfitì súnà sí ọ̀dọ̀ rẹ̀ nítorí ẹni tá a máa ṣàfitì súnà sí bóòlù gẹ́gẹ́ ti rí yóò lànàgbà Muhammad sallallahu alayhi wa sallam ìdí nǹkan kọjá mọ̀ pé a ah, nínú gbogbo pé yẹn máa ń olùtẹ̀lé olùtẹ̀lé pé yẹn àyàn ṣe ṣe wù kan lẹ́ẹ̀pẹ́ táwọn ọmọ tẹ̀lé rèé àbí yẹn yan àmì wù kan lẹ́ẹ̀pẹ́ táwọn ọmọ tẹ̀lé rèé àríyàn yan mùkádáràn kan lẹ́ẹ̀pẹ́ni tí àwọn ọmọ tẹ̀lé rí ẹni tó lálàáfíà láti tẹ̀lé onítání annabuwa Muhammad sallallahu alaihi wasallam ló fi jásí pé ẹni tí ó máa bẹ lórí àlàáfíà tẹ́sìn ọlọ́wọ́ bá ń bẹ lára rẹ̀ òun náà lẹni tó náà bá lè máa tẹ̀lé annabi sallallahu alaihi wasallam ẹni báyìí sí tẹ̀lé annabi kí ní tẹ̀lé òjàmá sunnah nígbà bá wá sọ díò tán díẹ̀ náà níwọ̀nba náà ni àwa padà síbi pé kí lolúwa wa gan wa sọ nípa káwa tẹ̀lé sunna èyí eh, àtúmọ̀ sọ tẹ̀lé lọ náà rí ọ̀rọ̀ tí èsì tọ́ lọ́ǹda nẹ́bí ọlọ́pọ̀mọ́tò tẹnu wọn jáde ọ̀rọ̀ fẹ́ nú àfọ̀níwáàsí ní kọ́kọ́ dáná àwọn agbọ́wáàsí náà àwọn náà wá dáná látara rẹ̀ òun náà padà tún padà tún wá dáná látara àwọn agbọ́wáàsí torí tóun bá ti àwọn èèyàn ó dára látara rẹ̀ pẹ̀lú pé wọ́n tẹ̀lé fẹ́nu rẹ̀ wọ́n sínà olóòtú padà wá dára látara àwọn èèyàn pẹ̀lú pé gbogbo ibọ́ bá ti pọ̀ tó bá ti sìnà wọ́n sì lé ọ̀rùn rẹ̀ ọlọ́ndàkùn ọjà wo sọ fẹ́nu o ọjà sọ ti pé mi náà wí nù kò sí tí ó ṣẹlẹ̀ ọlọ́mọ ti wá bẹ́ẹ̀ o ògùn tábà máa wí olùwàjú mọ̀ sí dédé qala Allah qala rasuluhu qala sahaba sọyé ọlọ́mọṣà fún wa àgbọ́yé gbogbo bí tá ti mọ gbọ́ wa èkó ni àtàwọn kàràkàrà ògùn tí ti tó hùn wa yìí ń dé gbogbo wa náà ọlọ́mọṣà àti àgbọ́ wa yé ọlọ́kọ̀ àìkẹrì a ní dandan ni kí ni dandan ni sunna èyí láti lè gbọ́ ẹgbà máa ní tí a lè rẹ́lò mí ti pé rédíò lòun ti ń gbọ́ tiẹ̀ péjì kan bẹ lórí Facebook the Imam Kutubi online ẹ lọ bẹ gbogbo tá à ń ṣe rédíò yìí ní bẹ́ẹ̀ wọ́n sì máa ń gbé ọ́díò rẹ̀ jáde náà tó máa ń sẹ́gbẹ̀ sórí àwọn gúrúùpù Daru Ahmad nìyá ṣe clinical lectures also. ala kulli hal àti mọ̀ tí ń jẹ́ súnà pọ́gà nẹ́bì láfi jì sí àdípadà bẹ̀ mọ́ àmọ́ kí ló dé tàbí gbọ́dọ̀ tẹ̀lé anítorí ẹni tó ní súnà torí àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ìdí rèé ó nígbà àlẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam irú ìdí èèyàn rẹ̀ kò sẹ́ni ó rí bẹ́ẹ̀ mọ́ ní àlùmọ́ yìí ẹni tá a máa ń tẹ̀lé tọ́kàn máa ń balẹ̀ ní pẹ̀lú bọ́lọ́wọ̀n ọba sì dáa àkọ́kọ́ ni pé láti kékeré ànábì wa muhammad sallallahu alaihi wasallam kó tó di pé ànábì ó dàgbà ìmọ̀ ńlá kan ṣẹlẹ̀ sí ìmọ̀ ni pé màláíkà jìbìrìlù sì sọ̀kalẹ̀ wá látòkè lókè sámá nígbà ó sọ̀kalẹ̀ tó dórí ilẹ̀ ó sì gidi ànábì wa muhammad sallallahu alaihi wasallam láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ kò sí méní méjì ó sì gbé ọkàn nábì ó sì kí ni ó gbé áàtì ànábì jáde sallallahu alayhi wa sallam ìgbó gbé áàtì ànábì tó gbé ọkàn nábì jáde níta nábì fi yàtọ̀ sí gbogbo ẹni táwọn èèyàn máa ń tẹ̀lé nu wọ́n tẹ̀lé sí wo wọ́n tẹ̀lé àlégbà o wọ́n tẹ̀lé mùkádámù o ta lọ́mọ tẹ̀lé ànábì Muhammad láfi ní súnà ní ló jẹ́ dandan súnà ni ó má ṣe nǹkan míì torí pé dọ́gbẹ̀ ní súnà tálábí ti fi kìí sàfà kankan ló ní súnà tá ló ní súnà annabi tó nílà wọn sọ bá ṣe gbéṣà yìí rẹ̀ yìí àwọn láìgbá annabi muhammad sallallahu alaihi wasallam àwọn gbé ọkàn annabi jáde ìgbà wọn gbé ọkàn annabi jáde gbogbo tó wá jẹ́ ìdọ̀tí àwọn tá ń pè ní amradul qulub àwọn àìsàn ọkàn a wá fọ gbogbo ẹ̀ mọ́ kanga kanga kò nígbà yà nàbì títúmọ̀ sí pé irú ẹ̀dá tàbí jẹ́ gbogbo tí ń jẹ́ ìdọ̀tí ọkàn tí ń bẹ lára gbogbo àwa tó kù ń bẹ lára tèmi ń bẹ lára tìẹ náà kò sí bọ́ ọba ti lè lọ́rọ̀ mọ̀rún kí ọ̀n kírun tó ọkàn rẹ̀ sì láwọn ìdọ̀tí kọ̀ọ̀kan min al-haqq wal-daghira wal-karahiyya walhasad walghil àwọn gbogbo àwọn àmúràn àwọn àìsàn láńkà àwọn gbogbo àwọn àìsàn bí ọkàn ìdọ̀tí ọkàn ìkẹni mọ́ ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún kìíta ìkórira gbogbo àwọn ìdọ̀tí yìí àwọn akọ́kọ́ fọ ìgbáyà nẹ́bì mọ́ kànga kànga ó túmọ̀ sí pé tán bá ní awá ṣe súnà nísìnyí ẹni a fẹ́ tẹ̀lé ẹni tó mọ́ kànga kànga ta ń bẹ̀ mọ́nú àwọn ẹ̀dá súnà jẹ́ dáadáa ló jẹ́ dáadáa torí kò sí nǹkan mi kò sí lánàá mi ìtọ́ bá tẹ̀lé àfáàgbà kan ní òmò darí wọn bẹ́ẹ̀ tọ́ àfáàgbà tí ó mọ̀ wá darí wọn bẹ́ẹ̀ wọ́n sọ pírẹ́sàn wọn lágbáyà ti jẹ́ bàbá lágbáyà rẹ̀ tán gbé àti rẹ̀ jáde bóyó ní heart problem àìsàn yà ń sòun nínú ìgbáyà rẹ̀ ó lè ní heart problem ó lè ní heart attack ó lè ní hole in the heart àtàwọn àìsàn àìsàn ọkàn tán bá mẹ́gbọ́ kàn tí ẹ̀ jáde ìtí òmò bẹ́ẹ̀ náà lérí bọ̀ bá ọpẹ́rẹ́tì rẹ̀ tán kó tó kó lọ́sibítù kan yóò ti mọ̀ sí kéta yìí àmá nẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ọkàn nẹ́bí mọ́ kàndá kàndá báwa ní ọwá ṣe súnná ẹni tá a ní ọwá tẹ̀lé rí a tẹ̀lé jama àbá ní tẹ̀lé a tẹ̀lé jama àbá ní tẹ̀lé a tẹ̀lé jama àbá ní tẹ̀lé ọlọ́run wọ́n ṣe àtúwárí ló tẹ̀lé ànẹ́gbà Muhammad ìdí àkọ́kọ́ rí kí súnná fi jẹ́ dandan ẹni a tẹ̀lé ẹni ọmọ kànga kànga ìkẹ́lẹ̀ kejì tó tó wá bá nàbí sallallahu alayhi wa sallam ó ní pọ́lọ̀ tó wá sí ànábì ní màásùm kí la pé màásùm kí la pé jọ̀mọ́ ìtumọ̀ ni pé ẹni tá a ti protect débi pé ẹni tí ń jẹ́ àwọn jàǹkànjàǹkàn nú ẹ̀jẹ̀ ẹ̀ lè bá lọ́wọ́ rẹ̀ ẹ̀ lè bá jìnnà lọ́wọ́ ànábì yìí ẹ lè bọ́ tí mo lọ wà nàbí ànábì ò lè ta tẹ́tẹ́ ànábì ò lè jalè ànábì ò ní sọ̀rọ̀ ẹ̀yìn ànábì ò ní ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún ànábì ò ní ṣe kéèta ànábì ò ní máa rébù èèyàn ẹ ní kówó mọ́sálásí fàgbọ́nbí kòkò jẹ ẹ ní ní kíyàwó yóò lọ rí gbàmọ̀ràn lọ́wọ́ ànábì kó sì máa fa aláà ẹ̀ sì ní kówó zàká pépín fáwọn tálíkà kó máa lọ rèébi kan létí ẹ̀ láwọn tá ń pè láwọn àlùfáà tí ń ṣe lénìí annabuwa muhammad sallallahu alaihi wasallam lahu isma annabiyu ma'sum kò lè dẹ́ṣẹ̀ ni gbogbo àwọn tẹ́ ń pè láwọn jàǹkàjàǹkà àwọn ẹ̀ṣẹ̀ tó lè mú ni kàgbákò wájú ọlọ́run ọlọ́run láti sọ ànábì kò ń bẹ kò lè jẹ́ a jẹ́ pé n tá n pè ní súnà o n tí ò ní mistake ni <laughs> torí ọ̀dọ̀ ẹni tó ti wá ọ̀dọ̀ ẹni tí èsì mistake ni yóò ní kí mistake tá à ń wí òun làwọn kí ni ẹ̀ṣẹ̀ kò sí lè ṣe mistake bí message tó fẹ́ tó fẹ́ fún wa a jẹ́ pé ọ̀rọ̀ ànábì ò lè ever jẹ́ mistake iṣẹ́ ànábì ò lè ever jẹ́ mistake nǹkan ṣe tá ànábì lọ́wọ́ sí kò lè ẹ́fà jẹ́ ẹ̀jẹ̀ ibi tó ti lè rí jẹ́ á ah, ó mọ̀ sí kí nìkan ó mọ̀ kù díẹ̀ yóò jẹ́ níbi ọ̀rọ̀ gbèsè ayé kò ní jẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn tá a fi hàn wọ́n bí ọ̀rọ̀ gbèsè ayé débi pé èèyàn lòun náà ìdí èèyàn ni ó mọ̀ wá hàn lára rẹ̀ ojú ọ̀tá ànábì kọjá ń gbòòrò mọ̀dínà tó wá láwọn àgbẹ̀ èso kan wá ń bẹ tán fi tán fi tànábì lálejò ànábì wá rí bá ti ń gbèsè lọ́n fajílẹ̀ sí i

èmi kà sọ tèmi ní ọ̀rọ̀ láyé yìí yìí hùn antum a'lamu bi umuri dunyakum wa ana a'lamu bi umuri akhiratikum ẹ̀yin lẹ́ mọ̀ ọ̀rọ̀ ní ayé yín jù àmọ́ tó bá ti tọrọ ẹ̀ sí yín èmi mo mà yóò jùlọ jama mùsùlùmí ẹ̀sìn tí súnà mú wá kò sí kí níbẹ̀ ló jẹ́ pé nǹkan pè ní súnà kò ní kí ní ẹni tó ń pè ní islam kò ní kí ni kò sí mistake ìpínlẹ̀ ẹni tí wá ń ṣe islam tó ń pè ní mùsùlùmí ó lè mọ wá sí ẹni tẹ́ ń gbá wá ń ṣe súnà nàbì tẹ́ mọ̀ pè ní ahlus súnà ó lè mọ wá sí àmọ́ òun ni ó ṣe mistake súnà tó lóhùn dúró ti nìlè ẹ mistake ìdí wa mú alùsùnà náà ṣe mistake níjọ́ tó náà bá ti ń fi sunna lẹ̀ níjọ́ tó bá yẹ kí gbogbo àlámọ̀rí rẹ̀ sunna ló ń dì mú ọ̀ lè ṣe mistake àmọ́ torí pé èèyàn ní ọlẹ̀ mọ́ lè dì mú tán yányán yóò wá fakọ ọmọ láwọn mistake kan mistake méjì ó dìdí mélòó báyìí tàbí gbọdọ̀ sí súnà ìdí àkọ́kọ́ nípa gbogbo àìsàn tó lè mú ní ṣiṣẹ́ àfikọ́kù gbáyà náà ìkejì ní pé àwọn adá lẹ́dàá pé ìwọ ohun tí ń jẹ́ fẹ́ àti ìwọ òsì lára màrì jẹ́ máa ìtàrí ni ẹlẹ́ẹ̀kẹta òun wá ní pé tá a fi gbọ́dọ̀ ní súnà di dandan fún wa ní pé ẹni tá à ń pariwo súnà rẹ̀ yìí olúwa ló ràn án ta ló ràn jàmá olúwa ló ràn ó olúwa sọ fún wa ní Al-Qur'an wọ́n làkọ̀dì mọ́nàláhù alàlẹ̀ mọ́kànmẹ́ni na ìzìbá àsàfihìn rọ̀ṣúlán ẹ̀yà àwòfọ́sẹ̀. ọlọ́lẹ́bí ọlọ́run ọba ṣe tẹ̀ra fáwọn olùgbàgbọ́ òdodo nígbà mo gbé jáde láàrin wọn òjíṣẹ́ kan ọlọ́run lójíṣẹ́ yìí tí wọ́n wá ní kó mọ́ sí fún wọn ni pé yẹ́tù ló àlẹ́ yìí àyà jẹ́ àwọn àmì omi ọlọ́run yóò mọ̀ ké fún wọn wọ́n yóò zẹ̀ kí yìí yóò tún wá mọ̀ fọ́ òun ti mọ́ tiẹ̀ onótù máa máa fọ̀ wọ́n mọ́ wọ́n yóò allimuhumul kitaba wal hikma yóò máa wá kọ́ wọn ní al-Qur'ani yóò tún wá máa kọ́ wọn ní hikima àtọ̀dọ̀ ara tiẹ̀ tí ń jẹ́ súnà ìdàgbọ́n àtọ̀dọ̀ ara tiẹ̀ náà oníbi tó náà ti ń bọ̀ wò àbọ̀ abẹ́ òní sí ìdí kẹta rèé ẹ pé anabiwa Muhammad sallallahu alaihi wasallam tààrà òjíṣẹ́ ọlọ́run ni ajẹ́pẹ́ tí èèyàn bá ilé tí ń tẹ̀lé súnná tàlẹ̀ ń tàlẹ̀ hùn torí pé tọ́lọ̀ bí ẹran ló ń pàṣì sí wa ó dà kí o náà lè yọ alukurani wà lámà rẹ̀ alukurani ní wọn nájímì ìdá àwá máa dọ́là sahibukum wà máa gùn wá wà máa yantiqu anil hawa in huwa illa wahyun

kìí ṣe ń tó wù òun ló sọ òun ìfẹ́nu díẹ̀ kọ́ òun inna huwa illa wahyu yuha gbogbo tó bá mú wá wà yìí lọ nǹkan ní sọ̀rọ̀ mọ́ ẹni bá mọ̀ pé òun fẹ́ tẹ̀lé Ọlọ́run dandan ni kó tẹ̀lé súnà àbí dandan kọ́ dandan ni súnà òun dandan ni kí ni jama súnà òun dandan ni pẹ̀láwọn àlàyé tá à ń ṣe yìí ìdí pàtàkì nú dandan ní sunna ọlọ́dàkùnmọ́sí àjẹ́ àlè ṣe sunna ẹ̀ sàmíjàmá bá a ti ń wí yìí inú kálukú ló máa dùn òun náà ya lẹ́ra rẹ̀ pé àtẹ́mi ah, ló máa ṣe sunna ni ẹbí mi náà sáà ń kírun ẹbí mi náà sáà ń gbáwẹ̀ ibà nẹ́bí náà sì ó sì kírun ànábì náà ṣe kí ni ó gbáwẹ̀ ọ̀sìn wọ̀ tíráì ọ̀sìn kí dákun gbọ́ ọ̀tẹ̀ láàdínẹ́bì ní ọ̀nà ẹ̀yọ̀ kan tọ́wá yapa àdínẹ́bì lọ́nà ọgọ́rùn-ún ẹ dákun ọmọ tí bàbá rẹ̀ bí bàbá ṣe kí ni bàbá bí àmọ́ láàárọ̀ láàárọ̀ òní ò pọn mi tí bàbá ò fi wẹ̀ sílé ìwẹ̀ ó ṣe dáadáa àbí ò ṣe dáadáa àmọ́ lẹ́yìn kó bá pọn mi sílé ìwẹ̀ kò sí nǹkan míì tí bàbá lè bẹ́ẹ̀ mọ́ bàbá ò mọ̀ lọ báyìí òun ó sì máa ǹjẹ́ tá a bá ń sọ àwọn ẹni tó gbọ́rọ̀ sí bàbá lẹ́nu ṣe ń bẹ́nu wọn kò wá ní àti rìn ní pọnmi ìwẹ̀ láàárọ̀ láàárọ̀ ní ẹjí láǹfààní omi ìwẹ̀ rẹ ọmọ iye ọ̀nà tó ti yapa rẹ̀ ni sọ ní bí ṣe ń wù ọ nì pé wọn náà fẹ́ wò pé á àti dandan ni ká ṣe súnà ìlú òótọ́ bọ́ ọ bá fẹ́ kára rẹ kún ìwọ náà yẹra rẹ wò gbogbo ọ̀nà lọ́ọ́ fi juwọ́ ju sẹ́lẹ̀ fún àdàbọ̀ Muhammad pàtàkì jùlọ gbogbo tó bá ṣe pọ̀ fẹ́ fi rí ọlọ́run ọba wọ̀ gbogbo tó bá ṣe pé ọ̀fẹ́ fi rí ọlọ́run ọba wa wọ̀ dandan ni o ọlọ́run ọba ló já mọ̀ níṣẹ́ pé ẹni tó bá wá látọ̀dọ̀ ànábì wà máa yà ń tẹ́kọ̀ anil hawa ìlọ̀wà ìlàwà yóò yóò ha olúwa ànábì ò ní sọ̀fẹ́ gbogbo tí ó bá sọ wà yìí tàbí ránṣẹ́ sí ni wà yìí tàbí kí ni tàbí ránṣẹ́ sí ní tàbí ránṣẹ́ sí ni ó máa sọ nítorí pé òun gẹ́gẹ́ fún ara rẹ̀ kò ní sọ kí ni kò ní sọ fẹ́ ní àwọn ìdíre ta fi ní àti dandan ní sunna àti dandan ní kíni sunna ìdíkejì torí àsìkò orí rédíò láwà alákòókò púpọ̀ ni pé alukurani náà ó wá pàṣẹ fún wa púpọ̀ lórí pé dandan ní sunna alukurani ó ṣe kí la pé ó pàṣẹ fún wa pé dandan ní sunna alukurani ló sọ pé dandan ni sunna alukurani ló sọ pé kí ni dandan ni lànà ànábì sallallahu alaihi wasallam àyà wa pọ̀ àyà sí kí ni àyà pọ̀ ó pọ̀ bọ̀ àyà tó ń júwe pé dandan ni sunna agbàbéèrè insha allah lẹ́yìn ìṣẹ́jú mẹ́wàá nísìnyí a fi ìṣẹ́jú mẹ́wàá náà lẹ́ láti fi gba onítọ́bà mọ́ ohun níbi wo ìṣẹ́jú márùn ló kù dáa ní a máa wọnú àwọn ayá kọ̀ọ̀kan ọlọ́mọṣà fún alágbóyé ọ̀rọ̀ rẹ̀. alùpùpù já mọ̀ pé dandan ni ó ti àyà ṣe ti la pínlẹ̀ kan àyà pọ̀ ó ti pọ̀ jù jẹun fún ọ nìkan olùwà sọ fún wa lọ́wọ́ alukóra ni pé wà máa átákùn rọ̀ṣúlù fàkùrù. Hmm wà máa nà ha kún àánú fàǹtàhù kí lọ́tún wá kí ma wà máa àtàkùn rọ̀súlù máa àtàkùn rọ̀súlù fàkùrù aya kọ́kọ́ di aya nìmú lásán aya níjà mọ̀ pé dandan ní dandan ní o olúwa ní ohunkóhun tí òjíṣẹ́ náà bá ti mú wá fún yín ta lòjíṣẹ́ náà ẹni tó jìṣẹ́ bá mú wa fún yín tí là ń pè ní súnná ní tá ànábì mú wa fún wa ní tá à ń pè ní súnná ní ẹni tó jìṣẹ́ mú wa fún wa ọlọ́run ní ẹni tó jìṣẹ́ bá mú fún yín fàkòrò ẹgbà olúwa ní wà máa náà ha kọ́ mọ́ ánúhù fàǹtàhù àà ìdúrà ilé wa kọ̀ fún yín pé ẹ kú òǹbẹ́ ẹ̀ṣẹ́ kí láwí tó bá ti ní ẹ kú òǹbẹ́ fàǹtàhù ọlọ́ni ẹ sì máa jáwọ́ fàǹtàhù ẹ máa ṣe kí ni ẹ máa jáwọ́ pé ẹ èmi ò ṣe mọ́ èmi ò ṣe mọ́ èmi ajẹ́ pé ẹni tá a lò tẹ̀lé súnà lẹ́tọ́ tẹ̀lé àyà yìí gbogbo táàrí ìgbà tí wá ní ẹ máa ṣe ẹ máa ṣe ẹ máa ṣe kí wọ́n náà máa wá ṣe kó máa wá ṣe kó máa wá ṣe nítorí wá ti wá ní ẹ jìnnà sí ẹ jìnnà sí ẹ jìnnà sí kó máa wá jìnnà sí kó máa wá jìnnà sí ìwọ gangan lọ ń tẹ̀lé sùnnà. ọgbọ́rọ̀ sọ́lọ̀ lẹ́nu sínú ni wọn náà dákun máa ronú o máa àtàkùn وما نهاكم عنه فانتهوا داكو كيلو تو واما وصرف وما كنت بايا نيو اوتي الامام الشافعي عليه رحمه الله ان باو موسي سوره كان القران سوره العصر اوا موسى يا موسي سوره اني اه لو ما انزل الله سوره حجة على خلقه إلا هذه السورة لكفتهم ká ní ọlọ́run òsọ ẹ̀rí mi ìmọ̀ kalẹ̀ fáwọn ẹrú ẹ̀ tó òun fẹ́ nǹkan kan lọ́dọ̀ wọn kọjá àyà yìí ó ti tó wọn sẹ́yìn lórí pé dandan ni súnà yóò bá sáyà mí inú alùkùránì mọ́ kọjá pé wà máa àtàkùnmọ̀ rọ̀súlù fàkùrú wà máa nàá kọmọ̀ ánùhù wà láti ó ti tó ká tó kí ni ọ̀pọ̀ tó yẹ pé ọ̀rọ̀ gbọ́ dá sí àfikà tẹ̀lé abèlúwa kó mọ́tà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ abèlúwa kó mọ́tà jẹ́kọ̀rọ̀ náà yé wa àwọn tí ó pè wọlé ẹjọ́ àmọ́ nọ́mbà tí wọ́n pèsè. nọ́mbà tí a pèsè láti béèrè ìbéèrè tá a bá fẹ́ béèrè ó ní zero seven zero forty five five two zero six seventy three zero seven zero four five five two zero six seven three. ọlọ́mọ sáà fún wa ní àgbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́mọṣá àdọ́rọ̀ ọlọ́run ọjọ́ ìyẹ́ ìkọ̀kan ẹ̀já sàmìjà máa áyà yìí ó ti kọ́kọ́ júwe fún wa pé dandan ní sọ̀nà ẹ̀já tó wá tẹ̀síwájú kámẹ́tẹ̀ kí ni ká tẹ̀síwájú áyà míì tí wọ́n ń bẹ nínú Al-Qur'an olúwa ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah لقد كان لكم في رسول الله أسوة حسنة الله يا الوان لمن كان يرجو الله واليوم الآخرة وذكر الله كثيرا ألا يا ريو لقد كان لكم في رسول الله أسوة حسنة ọlọ́run ní aláwòkọ́ṣe tẹ́ wòkọ́ṣe dáadáa tẹ́ ríkọ́ṣe ètì mẹ́lára ọlọ́run ẹ bá láti ọlọ́run ń tẹ́ mọ wòkọ́ṣe ti ń bẹ ní ọlọ́run àmọ́ gbogbo èèyàn náà kọ́ ní ọ̀mù náà máa pé ah, irú àwọn àwòrán ọlọ́run wá wí ìmọ̀ ń ká lójú wọ́n ti ẹni tí ó yá ànábì mú láláwò kọ́ sí olẹ́ni tí ń ro kan pé yé ní má pàdé ọlọ́run níjọ́ kan ní má sí kí ni dandan ni súnà àbí dandan kọ́ tó bá ti ro kan pọ̀ fẹ́ pàdé ọlọ́run àbíkọ́ gbá ànábì kalẹ̀ ní aláwò kọ́ sí ẹ̀dá púpọ̀ lọ́dí wá gbà ànábì aláwò kọ́ sí ànábì ò sí láàrin wa wọn ní pẹ̀lú bọ́dí àdìgbà ànábì gbìn sínú sàárè bóò lọ dúrẹ́mú ànábì lọ́láwọ̀ kọ́ sí àwọn ọ̀rọ̀ rẹ̀ tá a bá ń lẹ̀ ní súnà rẹ̀ ni gbogbo ànábì wọn ṣe báyìí ìmọ̀ ń lọ báyìí ìmọ̀ ń sin náà báyìí ìmọ̀ ń kírun báyìí ìmọ̀ ń gbàwẹ̀ báyìí ìmọ̀ ìlàkà báyìí ìmọ̀ ṣe sàárà báyìí gbogbo ìmọ̀ ń ṣe báyìí ìmọ̀ ń ṣe báyìí ìmọ̀ ń ṣe báyìí ìwọ náà ọ wá ṣe àmójútó rẹ̀ wọ́n ti kí mo gbé ọ ṣàmójútó rẹ̀ gbogbo dọ́là ànábì wọn ń ṣe ìwọ náà fẹ́ sórí nínú gbogbo àtàbí ní ẹmọ́tì báyìí ẹmọ́tì báyìí ẹmọ́tì báyìí kí ni wọ́n náà máa ti gbogbo rẹ̀ ìwọ náà máa sá fún un pé a èmi fẹ́ sórí ìwò èmi náà fẹ́ bá ànábì wọlé ọ̀la mo sì fẹ́ bá ànábì wọlé ọ̀la ọlọ́mọṣà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ dandan ní sọ̀rọ̀ ayàdé mélòó sọ̀rọ̀ aláyà pọ̀ ó pọ̀ gbàrà níbi kan náà olúwa tó ní àyíbá máa lè lómi tí ó máa ní ẹ̀kan pariwo ànábì ẹ̀kan pariwo ànábì ní ìlúkà ànábì pẹ̀lú èmi ọlọ́run à pẹ̀lú èmi ọlọ́run lọ́wọ́ àbí òsì tó kàn ànábì àgbẹ̀lú àbí ọlọ́run lọ́wọ́ àlọ́run ní sọ fún wọn rí ànábì kul in kuntum tuhibbuna Allaha fattabi'uni àyà kan àyà míì tó ní pé wa man yuti'ir rasula faqad ata'a Allah mọ́tàrà rẹ̀ ọmọ dandan ní sunna olúwádé ọlọ́bẹ̀ẹ́rẹ́ ni ọlọ́run wà bí adéjẹ̀ ni ọlọ́run lọ́bẹ̀ẹ́ ṣe alẹ́ni ọlọ́run lọ bẹ́ẹ̀ jẹ̀lé ẹ̀hún àmọ́ yóò tẹ́ ẹ̀rọ súúlá fọkànlẹ̀ àtọ̀ ọlọ́run ní kò tí wà láàánúbì náà ni ọmọ tẹ̀lé ọ̀dá lè rí mi ẹ má tẹ̀lé ọlọ́run nítorí ọmọ yóò tẹ́ ẹ̀rọ súúl ẹnikẹ́ni tó bá ilé tẹ̀lé sí ọ̀hún fọkànlẹ̀ àtọ̀ àwọn olùtẹ̀lé ta ni tẹ̀lé ọ̀rọ̀ subhanahu wa ta'ala wa man yuti' ar-rasul faqad ata'a Allah ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yìí ó lágbára kọ́ ọlọ́wọ́ bá ń já mọ́ mọ̀ pẹ̀lú àwọn àyà yìí pé àní dandan ni wá wáyà kẹjú náà pé ìyá nẹ́bì tó yóò yé wọn àìbá mọ́ ẹni bá fẹ́ máa fi tèmi ọlọ́wọ́ ọba ṣe bójúbójú tó fẹ́ máa dá nǹkan lójú yé wọn قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صفوه الطين قال بالني في الله يا نبي كي وي قل وي إن كنتم تحبون الله فاتبعوني قال له تولي الله fattabi'uni ìwé Muhammad yẹn ká tẹ̀lé a jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ fi ìfẹ́ ọlọ́run hàn bí ẹ mo nífẹ̀ẹ́ ọlọ́run mo nífẹ̀ẹ́ ọlọ́run tó fẹ́ fi ìfẹ́ ọlọ́run ọba hàn níbi tá a ti rí lára rẹ̀ òní títẹ̀lé rẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam bọ́ ọba ti tẹ̀lé ànábì tó àti bọ́ ọba ti tẹ̀lé ànábì máa ní júwe bífẹ́ ọlọ́run ṣe tó àti gbífẹ́ ọlọ́run sì máa lórí ìgbàláyà rẹ̀. Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni. Yuhbibkum Allah. Tó bá ti ń tẹ̀lá ànábì ọ̀rọ̀ ìwọ̀n wọn ìmọ̀ náà ló wà nífẹ̀ẹ́ rẹ̀. Kódà ìwà ní nífẹ̀ẹ́ rẹ̀ nìkan wa yaghfir lakum. Ètò àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ètò fòye jẹ́ ọ́. Àtòrídé tó ń bẹ́ẹ̀ bí ká tẹ̀lé ànábì. dandan ní kí ni jama dandan ní sunna o ayé ò lè ṣe ìsìláàmù yìí àfi pẹ̀lú sunna ó làwọn àlùfáà ti làámọ́lẹ̀ pàdàgbàrí pé ẹ ìlànà أن الإسلام هو السنة والسنة هي الإسلام اعلم أن الإسلام هو السنة والسنة هي والسنة هي الإسلام lẹ́mà pé dáńpẹ̀ ní islam ló kọ méjì kọjá kọ mọ̀ sí súnà ẹ̀yìn ìyá wa ìgbàbá wa tẹ̀ ń gbọ́ wa lé gbogbo kọkó kọ táwọn èèyàn sọ súnà ó kọ tí ẹ̀kọ́ wọn o ee alákatakítí ẹ̀sìn akátakítí ó kọ tí súnà kọ́ wọn yóò tó túmọ̀ rẹ̀ nù o ee ọmọ ń gbé mílíkì fún ya wọn ìwọ́n náà ń pa o àwọn yẹn pàwọn bá parọ́ ọgbọ́n ah táwọn ọmọ bá ti láwọn ṣe súnà báyìí wọ́n kàn kó mílìkì wálé fún yín mílìkì bá ti wọ́n pè é wọ́n kàn kó mílìkì wálé fún yín ni òun àjùlẹ̀ fún yín pẹ́tọ̀ gbogbo breastfeeding tẹ̀sí fún mi láyé òun náà rí mo dá padà ìpàdé wa òun dà láyé ra súnà kan wò ó. àwọn tó aláwọ̀ nǹkan máa ń ṣe ní àti ń bèrè sí pé pé ah, ọmọ tó ṣe bẹ́ẹ̀ fún ẹ bá wa wá home address wọn ká lọ rí kí wọ́n dé pé sí lóòótọ́ ọmọ yìí ti bẹ́ ọmọ yìí ọ̀hún dá ìjà rí ó dá ẹ bá wa wá ọ́fíìsì address wọn ẹ bá wa wá company address wọn ká wá wọn lọ àti wọn ni kò sí ní jẹ bẹ́ẹ̀. àrí kankan wọn aláṣọ náà ẹ kàn àwọn èèyàn ẹ̀yin ìyá wẹ̀yìn bàbá wa dandan ní sọ̀rọ̀ ẹ̀yin ìyá wẹ̀yìn bàbá wa dandan ní ká sí sọ̀rọ̀ náà.

ẹ̀kọ́ òbí mo ti gbé lẹ́ẹ̀kan pé gbogbo jíjẹ́ ìwà ìwàkiwà kẹ́ni mọ́ ní ìdẹ̀gbẹ̀lẹ̀ fún pàǹkà wọ́n ti fọ gbogbo ẹ̀ kó nígbàyà ànábì wá rọ̀ ọmọ kan tí ní kan wá ya ọmọ oníwàkiwà ti mọ̀ pé sunna dúró lọ́tọ̀ òun náà kí ni odò fòun jọ́ọ̀jì sunna yà sọ fún ni pé ni ọkàn ń pera rẹ ní sunna ni ọ̀ ṣe sunna. ọkàn pera rẹ ní ahalu sunna ni o ọ yìí ṣe ahalu sunna jama ìtafẹ́ tèmú gbèsè sọ̀rọ̀ ní pé dáadáa ní pẹ̀lú àwọn ẹ̀rí àwọn àyà àtàwọn àhàdíìsì eléyìí tí à ń ké fúnra wa yìí ọlọ́run àti ní àtẹ̀yìn ọlọ́dàkùn mọ́ṣẹ́ àti wa lórí súnà ọlọ́dàkùn mọ́gbà súnà kú lọ́wọ́ wa ọlọ́run súnà tànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́dàkùn mọ́ṣáàtì rọ̀ wá lọ́rùn kájẹ́rú tí ó máa tẹ̀ lọ́lọ́run tí ó máa tẹ̀ láàrín ọlọ́mọṣáàtì rọrùn fẹ́ nìkọ̀ọ̀kan wa gbogbo àwọn ìwọ tó wà mọ́ ní kòrìíra súnà lẹ́mìí ọ̀yà sọ́ra rẹ̀ báyìí torí orí ọ̀sìlì tí wọ́n náà ti gbọ́ yìí nìsín wọ́n ti di pé àṣẹ́ńtọ̀ ń kórìíra òun ni títa ní mú wá àdàdùwà Muhammad sọ̀rọ̀ tó wá mọ̀ pé kò ní dá nàbì mú wá àṣẹ ń tó ń kórìíra òní tọ́lọ́wọ́ ọba sọ̀kalẹ̀ láti sánmà tó wá fi rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́dà kùmọ́sà fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ ni kí la gbé ni súnà òwò súnà nàmbà tá a bá fẹ́ ni ẹ̀yin bàbá wa bọ́mọ yín bá lọ lé kí ó tó dé tó bá ní súnà ló kàn ẹ̀yin náà bóun bá ti ń kọ́ pé súnà ló kàn ẹ̀yin náà máa gbé pé súnà ló kàn ó ẹ̀yẹ́ tí gbogbo wa ká máa pariwo rẹ̀ láwọn àdúgbò wa pé bí a bọ́rọ̀ ara wa dé yìí kí ló kàn súnà ló kàn ó júwe tàríkà èdè kankan fún wa mọ́ tọ̀ríkà tani ọjúwe tọ̀ríkà súnà ní súnà látẹ̀ má júwe ìlànà ṣéwù kan fún wa má júwe kí ni fún wa bàbá ni àkí ló dé dẹ̀dẹ̀ gbọ́tẹ̀ lómi ìmọ̀ ẹni kò tí má súnà ló ṣe kí ni súnà ló kàn ó kí la ló kàn jàmá súnà àbá kan ní jẹ́ báwọn àbá ní bẹ ní kiri mẹ́wọ̀n ó kọ́ tá a máa ń pè wọn lọ́wọ́ gbọ́ àbá súnà ló ṣe kí ni àkọ́kọ́ ni súnà ló kàn kí gbogbo ayé lóun máa mọ̀ pé súnà ló kàn ẹ̀rí gbogbo bí kálukú wa bá ti ń yapa ẹnu tá à ń sọ nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ yìí kò sí tó fà á ọlá àmọ́ tó kàn lọ́wọ́ wa ni ẹ̀yin náà wọlé bọ́lọ̀ ti ní amú ànábì yìí kí mi wá dúdọwọ́ mi lẹ́ẹ̀kẹ́ láànábì lóko tó ń fẹ́ tẹ̀lé kí wọn náà dúdọwọ́ rẹ lẹ́ẹ̀kọ́ láànábì lóko tó fẹ́ tẹ̀lé kí kálukú náà wá dúdọwọ́ rẹ lẹ́ẹ̀ká láànábì lóko because ọ̀gá kan ló kù tá nínú bọ́bá ìjẹ́pọ̀ ọ̀gá kan ní darí tí dẹ́rẹ́bà ìjì ọ̀kan bá nwa ọkọ ọkọ̀ destination kan náà ní gbogbo kọrí sí a ní kò ní kọrí sọ́nà yàyín káwà kan lọ́nà yàyín làwó bá a ìwọ̀n dẹ́rẹ́bà kan náà ní wa gbogbo wa àmọ́ ti dẹ́rẹ́bà bá ti pọ̀ ọlọ́mọdé alásídẹ́ǹtì ni ẹni wa ò sì ní jọ kan mọ́ eléèlé ń borí lọ́nà lọ́rin eléèlé kí ni èmi ní wa lọ́nà lọ́rin ọ̀nà bàdágìrì lèmi lọ eléèlé wọ́lọ́mọ èmi ọ̀nà àjálè ní lọ́yà yìí ilé ìyá ìwọ́lọ́mọ yóò mọ̀ gbórí omi lọ ní ìyọ́ta ìlọ́ta tí kò ròdú sì tó fà á ọ̀gá ọwọ́ yìí sí èèyàn kan ọjọ́ ti lọ ọjọ́ ti lọ ibi là á dúró lẹ́nu àmọ́ níbi tá a tún mọ tẹ̀síwájú ní ètò ń bọ̀ náà ni pé èyí ṣe tí súnà fi jẹ́ dandan a ti máa wáyà díẹ̀ wálé ni a sì láyà sí kí ni pọ̀ àtúwá gbé ẹ̀sìn níjọ́ mẹ́jọ àtúmọ̀dé ẹ̀wá tàbílú wa bí mánìlẹ̀ yìí wọ́n kọ́rọ̀ mi yìí wáyé yìí wọ́n fọ́lẹ̀ ọlọ́mọdé àtàlẹ́kùn mẹ́rin kọ̀ọ̀kan wa ọlọ́ọ̀tàlẹ́kùn dáadáa fún wa ọlọ́ọ̀tàlẹ́kùn àgbọ̀yé fún wa gbogbo ẹ̀yin yàwó yìí bàbá wa tẹ́ ń gbọ́ wa lé ọlọ́mọdé àtàkàlẹ́ fún lẹ́sùn olóore a ní bí a bá ti gòkè náà là á ti sọ gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ń gbọ́ wa ní àbí tá à ń gbọ́ wa ọlọ́mọdé àtàwọn lẹ́sùn olóore àwọn tí wọ́n wá ń ṣètò lórí ìkálukú wa náà fi gbọ́ báyìí la ti ń gbọ́ ọlọ́mọsábà wa ká ilé ìkùnlù mizanu hasanati wọn. al-ikhlas má jẹ́ mọ́ni tọ́lọ́ fi máa ń tẹ́wọ́ gbaṣẹ́ ọlọ́run ò dákun mọ́ṣáájú pèsè ìrìsí àwọn lọ́mọ da ìkíláàsì wọn rú. àwa náà ọlọ́dàkùn mọ́ta ìkíláàsì tiwa náà rú. àwa tá à ń sọ ní àbáwá tá à ń gbọ́ ọlọ́mọ da ìkíláàsì nìkan kan wà rú. gbogbo ẹ̀yàn ọmọ kéwú náà táwa jọ ń gbé nínú stúdíò yà yìí ọlọ́dà kò wọ́n ṣàṣàlẹ̀ kò dáadáa fún wa ìmọ̀ ní kálukú wá ń wá ọlọ́mọdé àfihàn náà kẹwàá o ọ̀rọ̀ sàmì fúnra rẹ̀ wà bá ọlọ́run sàlẹ̀ kò mọ̀ fún gbogbo wa jẹ́ kó yé wa ju báyìí lọ bó bá yé wa jà wa fi wúlò fún sunna ẹ ò já fi máa ṣẹlú fún sunna ká lè ṣẹlú fún sunna tá a bá ti fi ṣẹlú fún sunna o à ń fi ṣẹlú fún ọlọ́run náà nù ọ̀tọ́mátíkálì ànábì bàbá ti gbọ́dọ̀ ànábì wọlé níbo làwọn ajá sí ajá sọ́dọ̀ ọlọ́run ajẹ ọ̀nà tó tààrà dọ́dọ̀ ọlọ́run òun náà ní ká gbọ́dọ̀ ànábì wọlé ẹ̀dàkùn gbogbo wa ẹja àjọpọ̀ kan wà pọ̀ ọlọ́mọṣẹ́ àtàlẹ́kọ́dá fún wa wàsálì làhùnmọ́ wàsálì wàhálà abdika rasulika muhammad وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته